olólùfẹ́ mi hmm, gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ rí dájú wípé ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tí a bá rí dájú wípé gbogbo àwọn ọ̀dọ́ wa èyí tí wọ́n ní àǹfààní láti kọ ìwé kí a máa ràn wọ́n lọ́wọ́ wọ́n ní ẹ jẹ́ ká encourage wọn gẹ́gẹ́ bí àṣàyàn olóyìnbó wọ́n nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní fún wọn ní ìmóríyá á ṣeéṣe fún wọn láti ju àwa gan náà fúnra wa lójú ọ̀pọ̀lọpọ̀ ohun ni a fẹ́ gbéṣe lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n wọ́n ní wípé ọwọ́ wa ò tókè wọ́n náà ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kejì wọ́n náà ọwọ́ wa ò tókè ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká rí i dájú wípé àwọn ọmọdé wọ̀nyí tó wà ní sàkání wa wọ́n á lè ṣe ju bí àwa gan fúnra wa bí a ti ṣe ń ṣe lọ a ní ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá ya ọjọ́ náà sí mímọ́ ayẹyẹ ọjọ́ ìwé wọ́n ní kí a yà á sí mímọ́ jẹ́ ń rí i pé àwọn ọmọ wa mọ̀ ọkọ̀ wọ́n mọ̀ ọ́ kà ní ọjọ́ yìí nígbà tá a bá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí ni à ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ wọ̀nyí a rí wípé ó ṣeé ṣe kí a rí ọ̀kan tàbí méjì nínú wọn èyí tí ó máa fi ṣe ewì àpilẹ̀kọ tàbí tí wọ́n á fi ṣe àdàkọ òye lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa di wípé a bẹ̀rẹ̀ sí ní pòkìkí kárí àgbáńlá ayé wọ́n á rí wípé àwa gan pàápàá a ò káwọ́rọ̀ àwa náà ní ohun kan tàbí méjì láti ṣe lórílẹ̀ yìí a dẹ̀ ń gbé àwọn ohun kan ṣe bó tilẹ̀ jẹ́ wípé a ti rí àwọn kan náà tó ń ṣe ẹ̀rọ bílíọ̀nì báyìí a ti rí àwọn kan tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ẹ̀rọ lọ́lọ́kan òjọ̀kan a rí wípé àwọn ọ̀dọ́ wa gan náà ń kọ́ wọ́n rí púpọ̀ tí wọ́n ń ṣe a sì tún rí wípé this seventh of March tí à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ohun ni a lè gbé ṣe èyí tí mo fẹ́ lọ sọ́dọ̀ àlejò mi báyìí tí wọ́n fẹ́ gbà wá nímọ̀ràn ohun tí a lè gbé ṣe nínú àwọn ẹ̀ka iléèwé wa lọ́lọ́kan òjọ̀kan àlejò mi kí lẹ rí pé a tún lè gbé ṣe nínú àwọn iléèwé wa ẹ ṣe gan-an sẹ́rí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ gbogbo àwọn iléèwé pátápátá bẹ̀ láti ọ̀dọ̀ ìjọba ni pé láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ rí i pé ní primary school english tí èèyàn máa ń ṣe ń bẹ̀ fẹ́ tó mẹ́ta english composition english comprehension and grammar kí àwọn olùkọ́ wọ́n jọ kó máa lo english composition láti máa prepare àwọn ọmọ sílẹ̀ láti láti jẹ́ ẹni tó máa kọ̀wé láti kékeré yẹn kọ́ máa fún ọ ní àwọn topic tó pé tó bá di lọ́la àwọn àwọn gan lè jókòó pé ah, topic yìí ẹ jẹ́ kí n fi ṣe ìwé tó bá ti bẹ̀rẹ̀ sí kọ́ wọn láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama ẹ rí i pé ńgbà tí wọ́n bá fi débẹ̀ yẹn kò sí ni yóò máa wù wọ́n láti máa kọ̀wé àti láti máa kàwé ìkejì mo bẹ̀ gbogbo àwọn tí wọ́n wà ní ipò gíga àwọn tó ti jẹ́ olórí orílẹ̀-èdè àwọn tó ti jẹ́ ọba àwọn èèyàn ńláńlá kó máa pe àwọn tó ń kọ ìwé pé wá mo lè sọ pé màá tètè kú kí n mọ́ tètè kí n pẹ́ mo dẹ̀ lè sọ pé màá pẹ́ jẹ́ kí n sọ ìtàn ìgbésí ayé mi fún ọ lọ fi ṣe ìwé kí gbogbo èèyàn ó kà á ẹ jẹ́ kí àwọn àwọn kan lórílẹ̀‐èdè yìí àti nílẹ̀ Yorùbá ń bí àwọn ìtàn kan wà tó pé àwọn èèyàn ń retí níjọ́ láti jọ pé a fẹ́ mọ̀ nípa ìtàn yìí ìtàn yẹn dẹ̀ wà lọ́wọ́ àwọn èèyàn kan kàn pé àwọn àwọn àwọn òǹkọ̀wé ọ̀dọ́ ń sẹ níwọ̀n gbà táwọn èèyàn yẹn àwọn bàbá yẹn àwọn ọba yẹn àwọn olórí yẹn tán wà láyé pé òkè bí situation yẹn ṣe rí rèé o ẹ kọ sílẹ̀ kẹ́ fi ṣe ìwé kí millions àwọn èèyàn kan kà á kẹ́lòmíì ò mọ̀ bá wàá yí mọ́ wọn lọ́wọ́ lọ́la. so láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan táwọn àwọn èèyàn kan wà tó pé ìwé tán lọ kọ́ nípa ìwé ni ìwé mẹ́rin dẹ̀ ni mo fẹ́ gbà wọ́n níyànjú sí olúkúlùkù àwọn tó ń ṣèwé jáde náà de kán ṣe ìwé lórí ìwé tó ní kàn ṣe lórí morality yes kán ṣe ìwé lórí tradition ó di ẹlẹ́ẹ̀kejì then kán ṣe ìwé náà lórí comedy let there be comic books then ìwé mi ẹlẹ́ẹ̀kẹrin kó máa jẹ́ tragicomedy ẹ wo orú the gods are not to blame yeah. it's a combination of tragicomedy ẹ jẹ́ kó máa ṣe ìwé sẹ́ pé àwọn ìwé kan wà tẹ́gbẹ́ tí àwọn èèyàn bá ń kà á tó tó dàbí pé wọ́n ń wo fíìmù àwọn ìwé kan wà tí èèyàn bá ń kà á yóò wá rẹ́rìn títí wọ́n ní kí ló ah á ní tó bá ka ìwé yìí irú àwọn ìwé bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe morality books cultural books tragicomedy àti comic books then eléyìí tó pọ̀ jù ń sẹ́yìn tí mo fẹ́ kí wọ́n dínkù díẹ̀ òun náà ní academic books kì í ṣe gbogbo èèyàn ló kàwé débi pé gbogbo grammar àti vocabulary tán lò mẹ́rin kò lè yé wọn. mo ń wo program kan lẹ́nu jẹ́ mẹ́ta inú tẹlifíṣàn nìbàdàn bàbá olúńlọ́yọ̀ ó ní anytime tó ń bá fẹ́ ka ìwé ọ̀kan lára àwọn bàbá wa ó lóun lọ gbé dictionary ẹni tí mo dẹ̀ ń sọ yìí all over the world náà ti mọ̀ bàbá yẹn ẹ wá wo former governor for your state tó lóun lọ gbé dictionary ti ìwé literature <laughs> so apá ọ̀rọ̀ àti bá fẹ́ sọ ẹni tí ò dé lẹ́bù yẹn ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí kì í ṣe àgbàlagbà ọ̀mọ̀wé lòun náà hmm. so ìwé yẹn kí àwọn tó ń ṣe náà kàn mọ́ simplify ẹ̀ débi wípé kò sẹ́ni tí tí ò ní lè kà kò dẹ̀ sẹ́ni tó wà kà á tí kò ní yé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí gbégbèsè lórí gbogbo nǹkan tí mò ń sọ ẹ́ rí i pé yóò tún bẹ̀rẹ̀ sí wu àwọn èèyàn láti ka ìwé ẹnikẹ́ni tó bá dẹ̀ fẹ́ ṣèwé tó bá sọ pé ó fẹ́ ṣèwé lórí eh, bí kò sí pé olúwa bá kọ́ ilé náà mọ̀ wulẹ̀ yà lọ sọ́nà tó pọ̀ lọ tààrà àwọn àkókò kan wà ní ayé àtijọ́ jẹ́ pé ẹni bá fẹ́ lọ sí eh, ọgbà tó bá kọ́ gbà nábúlé ẹ̀gbá lọ tó dé fágbà nù ìwé yẹn àwọn èèyàn á sì fọkàn balẹ̀ mọ́ ká pé ń bọ̀ bá ṣàyà yá sàdọ́gba bẹ́ẹ̀ lẹ́ni àwọn tó fẹ́ ka ìwé wọn fẹ́ kó lọ sí ọgbà straight torí pé wọn ní àkókò àkókò sí wọn bá time díẹ̀ tán nìyẹn tán fẹ́ fi kàwé yẹn wọ́n fẹ́ ka nǹkan tí mẹ́sẹ̀gì ìwé yẹn dání lórí mọ̀ wulẹ̀ wọn lọ sí gbogbo ibi tó kọ́ wọn lọ kí pages yẹn lè bá a pọ̀ má jẹ́ kí pages yẹn pọ̀ bá jẹ́ fifty pages jẹ́ kó lọ sínú nǹkan tó fẹ́ sọ so àwọn nǹkan tó so mọ́ pọ̀ but ẹ jẹ́ kí n dúró bẹ́yẹn náà. ọ̀dà ẹ ṣe <laughs> ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ wípé ẹ gbádùn àlejò tí a gbé wá fún yín lórí ètò lọ́sẹ̀ yìí àlejò mi ohun tí mo tún fẹ́ ká tún gba àwọn iléèwé àdáni nímọ̀ràn ẹ̀ òun tún ni wípé mò ń rò ó ni o mi ò bóyá máa bá ohun tó wà ní ọkàn tìyín mu bóyá ayẹyẹ tí wọ́n fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ ìtì march seven yìí bóyá kún fún àwọn ọmọ yẹn ní characters wọ́n dress ní cartoon characters so that tó ní kálukú bá wá eléyìí tó wọ aṣọ lágbájá ni o àwọn aṣọ tẹ̀mẹ̀dó ni o bí lágbájá ṣe ń ṣe ni bí tẹ̀mẹ̀dó ṣe ń ṣe ni bóyá tó bá bẹ̀rẹ̀ sí ní wo àwọn aṣọ àbí kílẹ̀ rí sí tó bá ń wá á tún máa fún àwọn yẹn ní ìwúrí á tún ṣeéṣe fún àwọn yẹn láti rò wípé ah ọjọ́ kan ọjọ́ kan èmi náà gbìyànjú láti di òǹkọ̀wé ẹ̀yin olólùfẹ́ mi hmm, abala àwárí la fẹ́ máa lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí àkókò wa ò pọ̀ mọ́ kí ni ohun tí mo ṣàwárí ẹ̀ fún wa lọ́sẹ̀ yìí ó dá lórí kókó ohun tí à ń yànnà náà láti àárọ̀ ohun tí a fẹ́ ṣe fún gbogbo àwọn ará ilé nìyí ìwọ tí o bá rí wípé ọmọ rẹ ní àǹfààní ẹ̀bùn ìwé kíkọ tàbí o jẹ́ òbí tó ní ẹ̀bùn ìwé kíkọ fún ọmọ ẹ ní àǹfààní yìí láti kọ ìwé láàárín àsìkò tá a wà yìí títí di March seven tí ẹ bá ti gbé gbogbo àwọn ìwé yìí wá sọ́dọ̀ wa a máa wò ó a máa wá mú the best fún ọdún 2019 yìí kókó tí a sì fẹ́ fún yín tá a fẹ́ kẹ́ ẹ kọ́lé lórí lọ́dún yìí kókó náà ó ní àmì ìyanu lẹ́yìn òun náà nìyí ha máa mi ohun tí a fẹ́ kẹ́ ẹ kọ́lé lórí nìyẹn ṣé ẹ ti mọ̀ wípé tí ẹ bá jókòó tí ẹ ro kókó yìí dáadáa ẹ rí pé ó pín sí igba ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ wípé ìbànújẹ́ ni yóò parí ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé àwàdà kẹríkẹrì ni ó ṣeé ṣe kó jẹ́ wípé ìbànújẹ́ àtàwàdà kẹríkẹrì ni yóò parí ẹ̀ yẹn tí àwọn olóyìnbó ń pè ní tragicomedy ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kó jẹ́ wípé láti òkè délẹ̀ ìbànújẹ́ ni gbogbo ìtàn náà yóò dálé lórí ìtàn yìí kí ó má ju bóyá bíi fifty pages lọ péré tí o bá ní àwọn illustration kéékèèké o lè fi sí i illustration yìí òun náà ni àwọn abala àwòrán èyí tí ó lè sọ púpọ̀ nípa ìtumọ̀ ohun tí ìtàn yẹn ń sọ fún wa lẹ́ẹ̀kan sí i kókó náà nìyí ha máa mi òun la fẹ́ kí ẹ kọ́ lé lórí ẹni tí ìtàn yẹn bá kọ́kọ́ wọlé ó ní àǹfààní láti gba twenty thousand naira lẹ́yìn èyí a ó bá publish ìtàn yìí a ó sì gbé wá sí Orísun tẹlifíṣàn láti wá sọ ìtàn náà fún aráyé tí o bá ní àǹfààní tètè bẹ̀rẹ̀ sí ní kọ́ láti àṣálẹ́ yìí kó tó di March seven kó ní jù báyìí lọ lórí ètò Ojúmọ́ Ire lọ́sẹ̀ yìí Fẹ́yìkẹ́mi àyà Ọ̀yálékè ni mò ń jẹ́ arẹwà tí gbogbo yín máa ń pè mí mo fẹ́ kí bá mi dágbére fún àwọn aráalé. ẹ̀yin aráalé mo kí yín o pé gbogbo ohun tí ẹ bá ní lọ́kàn sí rere yóò ṣeé ṣe lórí ọ̀rọ̀ yín ọlọ́run yóò máa bá ṣe lọ nàìjíríà yóò dáa o. arẹwà ń fi àsìkò yìí kí yín wípé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ ọjọ́rú ẹ máa wo ojúmọ́ ire ti Orísun tẹlifíṣàn torí pé ọ̀tun ọ̀tun ní ọjọ́ yọ àkọ̀tun ètò la máa ń mú wá ní gbogbo ọjọ́ ọjọ́rú arẹwà ń sọ fún yín wípé ẹ lọ wá bírò àti kálámù àti ìwé kélébé kí ẹ bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn yìí láti àṣálẹ́ ìlọ nígbà tí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ ibi tí a bá bá a ó jẹ́ kí ẹ gbọ́ tẹ́ bá ní ìbéèrè èyíkéyìí lẹ́yìn ètò yìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún. to you.